Splendid me, Yorùbá. ṣé ó ti tán ṣé mo ní láti bu ọwọ́ lùwé. bẹ́ẹ̀ ni olóyè ẹ má bínú o mo ṣàkíyèsí pé àwọn ọmọ tó kù orúkọ wọn ò sí nínú ìpín ogún yìí àárín ọlásínà àti ọláwálé ni ẹ ti pín. bẹ́ẹ̀ ni àwọn ọmọkùnrin tí wọ́n mọ̀ jẹ́ orúkọ mi lọ́nu ọmọbìnrin yóò gbalẹ̀ ọkọ tiẹ̀ lọ ní bọ́pẹ́ bóyá àwọn ọkùnrin làrólé ti tèmi. ọmọbìnrin ti jù bẹ́ẹ̀ yẹn lọ kò sí ohun tí ọmọkùnrin ń ṣe tí ọmọbìnrin ò lè ṣe o. alájọ ó tẹ́ mi lọ́rùn bí mo ṣe ṣètò wíìlì mi ṣe gbọ́. <laughs> mo ṣàṣàwò iṣẹ́ fún ọ dáadáa. olóyè mo fẹ́ rí yín. mo ń gbọ́ ẹ. mo mọ̀ wípé bùkátà pọ̀ lọ́rùn yín pẹ̀lú ìyàwó mẹ́ta àti àwọn ọmọ méje fún ìdí èyí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ aṣọ títà kí má máa fi gbogbo ìgbà béèrè owó lọ́wọ́ yín màá lè máa fi ọ̀nà yìí ran àwọn ọmọ lọ́wọ́. ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló sọ èló lo nílò láti bẹ̀rẹ̀ òwò náà. pẹ̀lú ìṣirò mi màá nílò tó mílíọ̀nù mẹ́ta. Hmm, tí n bá fún ọ lówó yìí ò ní mọ̀ dà mí láàmú mọ́ lórí àwọn ọmọ rẹ mọ́ o. ẹ jẹ́ kó pé mílíọ̀nù márùn-ún nígbà yẹn ẹ èmi ò ní béèrè owó lọ́wọ́ yín mọ́ mo ṣèlérí. ń fún mílíọ̀nù mẹ́rin ìyún náà ti tó. ẹ ṣé olóyè. yìí fùlù ó dáa bẹ́ẹ̀ jàre ó ní láti má disturb ṣì fún owó ẹni mọ̀ Before kó tó jẹun. èrò mi nìyẹn o ẹ̀kọ́ àwọn ọmọ mi ló jẹ mí lógún báwo ni mo ṣe fẹ́ tọ́bi pé ní iléèwé gíga tí mi ò bá ní iṣẹ́ lọ́wọ́ olóyè òkúkú ṣetán láti tọ́mọ obìnrin. òun ṣáà ló fún ẹ lówó tó fi bẹ̀rẹ̀ business ó dẹ̀ dá mi lójú pé owó yẹn ṣì remain ó lo everything. ṣó mo yẹ àdúrà tí mo gbà kí n tó wọlé tọ ẹkùn ọlọ́run ni o. màámi màámi wọ́n ti fún mi ní ẹ̀kọ́ ọ̀fẹ́ dé ìpele ìwé mẹ́wàá. olúwa ṣeun o. kú oríire Bímpé ọmọ rẹ bí yán. my friend nísìnyìí tí ò ní láti sanwó school fees Bímpé mọ́ jẹ́ ká pín owó yẹn náà. <laughs> mama bọ̀m̀bọ̀ì ilé yá wàá máa relé. Adébíyí pé ọmọ mi ò ṣe tó dojú tì mí. ẹ ṣé màámi. òórùn hmm. ah, kìíní yóò fani mọ́ra rárá. ọmọdé ní í ṣíà o ìwọ mọ̀ pé ńgbà míì inú kòkò dúdú ńlẹ̀kọ funfun ti mọ́ jáde gbogbo ọ̀rọ̀ amóríyá tẹ̀ ń sọ yìí ó dá lórí òórùn burúkú tó ń jáde láti inú nǹkan tẹ̀ ń ṣe ìyá àbí. ọyá gbà kan mú yóò fọmọ rẹ sípò tó dára nígbà tí àsìkò bímọ rẹ bá tó. Hmm, ṣé mímu náà ni máa mú kinní yìí. kì í ṣe ń tọ́mọ yọ kẹ́lẹ́kẹ́lẹ́ àbí tọ́mọ ṣe ṣìẹ̀ṣìẹ̀ mu ẹ̀kọ́ náà lọ́ọ́ dààmú bọ́ọ̀ bá ti dààmú báyìí ní ìsìn yóò ṣiṣẹ́ lára rẹ̀ pírílólógójì akíbólókun ẹ̀yẹ lórí ìtẹ́. Ah, ah, ah, báwo lẹ ṣe fẹ́ kí n ṣe mú nǹkan tó ń gbóná tó yìí lẹ́ẹ̀kan náà. ọ̀tọ̀ eh, eh, ló sọ ń gbóná lóòótọ́ àbí ṣe rí lára mi ni mi fẹ́ kọ́ bímọ láyé àtàláfíà ni ẹ̀ẹ́dá ṣe sùúrù kọ́ lọ́wọ́ ọ̀rọ̀ díẹ̀. ẹ̀dùn o ọtí wa rẹwà sí i lálẹ́ yìí o ọ̀rẹ́ pọ̀ o. Hmm. nǹkan tẹ̀ ń sọ nísìnyí ni pé mo bu rẹwà àbí alẹ́ nìkan ni mo máa ń rẹwà. ìwí bẹ́ẹ̀ ọmọbìnrin yìí kí ló tún sọ yìí. nǹkan tẹ́ ẹ sọ ni mo sọ. ọ̀ọ́ mo sì sọ fún ọ̀pọ̀ rẹ wà láàárọ̀ yìí èmi náà sì mọ̀ wípé ọtún rẹ wà lálẹ́ yìí. Ah. Ah, ah, obìnrin ṣáá gbogbo ìgbà ló mọ rẹ wà kódà ní wákàtí ní wákàtí ńlẹ̀ wà rẹ mọ́ pọ̀ sí ọmọ ń yọ bí ègbin ni. dóná kí ló rò pé gbogbo ìgbà ni máa fẹ́ fi ẹyọ gàn fún torí pọ̀ rẹ wà ni wo ọ̀kín ló rẹwà jù láàrin àwọn ẹyẹ lójú mi ọrẹwà jọkín lọ arẹwà eyín fúnjọwọ ẹni mẹ́nu gbé àpọ́nbẹ́gbọ́ rẹ̀ arẹwà lóbìnrin. ẹ bára yín dà sánwó jèrè. ìyá gbẹmú gbẹmú gbẹmú gbẹmú dídú dààmú wọn ṣun ó kárí ọkọ mi àfẹkẹ àfẹkẹ òdìmọdọ ẹrẹsà abẹlẹpọ pọbarí ọlá ẹgbẹ ẹdọgbọn ìkín. ó eh, ti ṣe dáadáa fọmọ wa báyìí ní ìsìn. gbẹmú gbẹmú gbẹmú ọ bí o ọgbẹmí àjẹgbẹmí ti kọ̀lọ̀kọ̀lọ̀ eh, eh, gbẹmí bẹ́ẹ̀ olóyè ṣínà ni o. kí ló ṣe. ó rẹ̀ ni o. ṣálẹ̀ wá o ò sọ nǹkan kan fún mi. ìyá ṣínà ìyá ṣínà olóyè fẹ́ bá ẹ sọ̀rọ̀. mò ń bọ̀. ń gbọ́ kí ló ṣolúwa ṣínà mi. ìyálé mi ẹ sọ fún olóyè ni ibà lásán ni mo ti fún lóògùn. àìsàn fòníkúfọ̀ládìde yìí ń bà mí lẹ́rù o. fòníkúfọ̀ládìde kẹ̀ ṣàlẹ́ wá nǹkan kan ọmọ gbọ́dọ̀ sọmọ mi. kò sí nǹkan kan tó ṣe ọmọ yín atẹ́gùn lásán ni àlàáfíà lọmọ yín wà. gbogbo èyí tẹ́ ń fi oògùn orí fífọ́ wo inú rírun yìí wàá ní láti dá dúró o ọmọ yìí nílò ìtọ́jú tó péye. ṣebí èmi ni mo bí nǹkan mi ṣé mi ò lè tọ́jú ẹ̀ ni àbí ẹ fẹ́ mọ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ ni. ó dáa má bínú. olóyè ẹ má lọ ní ẹ̀jẹ̀ ríru o ara ọláṣínà máa yá. ntọ́ bá sọ bẹ́ẹ̀. Hello? mò ń pè láti iléèwé ọmọ yín ọlásìnà ṣubú lọ́sàn-án yìí a sì ti gbé lọ sí ilé ìwòsàn ti iléèwé wa. ọ̀tá ti mú mi o mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀. màá pè ọ padà mo wà pẹ̀lú. olùkọ́ ọlásìnà ló pè mí nísìn wọ́n ní wọ́n ní ó ṣubú nínú yàrá ìkẹ́kọ̀ọ́. níbo lo wà ń sìn. ó wà ní ilé ìwòsàn ilé ìwé wọn. mo ti ń lọ bẹ̀. ara ẹ ti balẹ̀ nísìn ṣùgbọ́n àìsàn yín ju báyìí lọ. bóyá atẹ́gùn inú ìyàrá ìkẹ́kọ̀ọ́ yẹn ò tó. kì í ṣe ọ̀rọ̀ atẹ́gùn a máa ní láti ṣe àyẹ̀wò sí i ká ba lè mọ ìdí àìsàn náà. ẹ ṣeun dókítà ṣé a lè gbé lọ sí ilé ìwòsàn tiwa láti ṣe àyẹ̀wò. bẹ́ẹ̀ ni. èsì àyẹ̀wò náà ti jáde a rí wípé ọmọ yín ní àrùn ẹ̀jẹ̀ eléyìí tí àwọn òyìnbó ń pè ní síkúsẹ̀ ìdí nìyí tí àìsàn náà fi ń padà wá léraléra. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ibà lásán ni èmi ti ẹ̀ rò wípé afẹ́rẹ́ yìí ni. rárá o àrùn ẹ̀jẹ̀ bò ó ṣe bẹ́yìn onímọ̀ sáyẹ́ǹsì náà lẹ sọ wípé ẹgbẹ́ ẹ̀jẹ̀ èè ó lè fẹ́nikẹ́ni. ó tọ́ ni ṣé ẹ̀jẹ̀ èè lẹ́yìn ni. bẹ́ẹ̀ ni. ó dá yín lójú. dókítà ó dá yín lójú irú ìbéèrè wo nù. No? màá dálábàá kí a ṣe ìdánwò dna fún yín. ìdánwò mi báwo tún ni. kò sí ohun tó burú ń bẹ ká lè rí ìdánilójú ni. ìdánilójú pé kí ni o ò rò wípé olóyè kan ni bàbá ọmọ mi dókítà yóò mọṣẹ́ rárá ṣá olóyè mo lérò wípé àlàáfíà ọlásínà ló jẹ wá lógún ẹ má jẹ́ ká fi ọmọ wa lé dókítà tí ò mọṣẹ́ lọ́wọ́ o. olóyè ẹ ti mọ̀ mí ó tó ọdún mẹ́wàá o. nígbà yẹn ń kọ́ farabalẹ̀ ṣàlẹ́wà ó dé mi lójú pé kò séwu dókítà ẹ ṣiṣẹ́ yín. ẹ kú oríire ọkùnrin làǹtìlanti ni ẹ gbà ẹ lọ wẹ̀ fún un. ẹ kú oríire bàbá akọlògìdọ̀ ń bí ọmọkùnrin làǹtìlàǹtì. rọ̀ṣùn ṣàǹgàṣà olóyàyùn àwẹ̀dẹ̀ kó tó wẹ̀mọ ìyá ní sẹ́fẹ̀yìn ni ìyá ọ̀la súnmọ́ fi dalẹ̀ jẹ̀mí ládẹ́kọ̀jọ́ ọmọkùnrin dà sínú mi ọ̀ṣun ṣàǹgàṣà ò ṣe o àwẹ̀dẹ̀ kó tó wẹ̀mọ ìdálọ́wọ́ ìdálọ́sẹ̀ yèmí ládẹ́kọ̀jọ́ ọmọ ara tí gbénú mi. àsìmọ́pọ̀ mi dà sínú mi ọ̀sùn ọmọ ọmọ ṣe é o. ẹ̀yin gbárùmọ̀lẹ̀ ìgbárùmọ̀lẹ̀ olùkọ̀tún ìgbárùmọ̀lẹ̀ olùkọ̀sì àmọ̀mọ̀ ṣe ẹ̀yin òṣòro mọ́hàágún òru o pẹ̀lọ́wọ́ báwo bá kì í fún ni a kì í padà kú. kò ní ju báyìí lọ lórí ètò wa lónìí ẹ jọ̀ọ́ kẹ́ bá wa subscribe sórí channel Splendid TV Yorùbá nígbàkúgbà tí a bá upload new video gbogbo wa à á lè rí ó dìgbà kan náà.